نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمدا عبده ورسوله

era 1437 ana kun to mori sallallahu alaihi wasallam am hijra hor maka nan medina da saru hoy bo yana ke ani awrata en wota era 2016 hadisi ne je odere ma ana hadisi humran maula usman ana we ore yana usman ibn affan radiyallahu anhu warda ahorwa dɔki anna usman da abi wadu'in usman o ka ka ashenya ro labe fa gosala ka fehi salasa marot don yi nubana upeta summa madmado o wele mana doko ni kore wasan shako do yin hina he wasan saro da wale mai yaji na be summa gosala wajahu salasa marot o wele mana do si wani ni yan upeta summa gosala yadahu al-yumna ila al-mirfaq marot don yi nubana wali na nguni ukubo upeta ثم يثر مثل ذلك قال ان ولا مبالي لا ولا مبالي أسمع كم مبالي ثم مسح برأسه منادوك دين سيرسون ثم غسل رجليه رجلاه يمنى إلى الكعبين قال ان نادني نحو نبالي نغوني أتاه ثلاث مرات وبيتا ثم يذكر مثل ذلك لا ولا مباهن ثم قال أنا لك رأيت رسول الله صلى الله عليه وسلم من أنتم من صلى الله عليه وسلم تودع نهو أدوي هذا kɔma lɔla ɛŋɔ ilimi a lɔla mɛ nɔn hadisa sana ke ya nase ona be wa an ali radiyallahu anhu ado hunu bi ali be umulu ina ila fi sifati wudu innabi ona manara ay kale ini apejuwe alu ali annabi sallallahu alaihi wasallam qala lakum wa masaha bi rasihi annabi sallallahu alaihi wasallam o de zile so wahidatan da ko ponya wa men أخرجه أبو داود أبو داود دي حديث وأخرجه النسائي إمام النسائي عليه الصلاة والترمذي الإمام الترمذي بإسناد صحيح لكي نناك أوجت بل قال الترمذي إمام الترمذي أوكي إنه أصاب شيء في هذا الباب أن أصنه إنسانك أو وجودنا يعني أيسوا مزيادة أيسوا مدتو إني أي بابيجوه حديث أنا كي أهون usman ibn affan radiyallahu anhu arda dako na abdullah ibn zaid ibn asim abdullah ibn abdullah ibn abi zaid na wali asim radiyallahu anhuma umul ina ile na qala wa fi sifatil udu in apejuwe alola dako masaha bi rasihi o den sisile so fa akbala bi yadayhi wa adbara da man subani nyima hore obidire so daware man re shona ngure man mutabaka alayhi dɔk wafi labs inni un wasa bada ami muqaddami rasihi yani tumuri sallallahu alaihi wasallam on nyimi nyoi da sisi leso lele obidi leswan yani sisi leso nyima hore hatta zahaba bihima ila kofahu polo da mani shena eba do shona ngurema summa summa rodahuma ila makan aw ila man on tumuri sallallahu alaihi wasallam o bona eba do le baba hanai ke alladhi bada min bada minu on nyima honan yɛrɛ sɔsɔ na sɛ zɔwe wɛ ɛbi kɔdɔmɔni sɔbɔ wa de sire sɔ man sɔbɔ pɔjɛ do man sɛ wa pire sɔ ɔ ipa inan an ma kisi yɛ ne mɛmɛ dɛko amsa ho bero o se kum ɔyɛ kɔnɔ mɔri ka kaifa amsa ho bero o se kum yɛrɛ wa de sire sɔ awon ne dɛko alibawo honna ba o le tabiye ba na bɛ zɔ ba o bi da ana yi ka ipa o bɛ wala hakikatul amru hilafi zalik yɛrɛ zɛzɛlɛ yɔrɔ n'o jɔsɔ ni nye. ذكر عن عبد الله بن عمرو أدهن عبد الله بن عبد الله رضي الله عنهما أمره هنا في صفة أدوي إني أبي جوال ولا قال أو كاكا ثم مسح رأسه أول من دودي سلسلسون وأدخل إصبعيه دوجي جيجان أيوة إصبعتين أنا أنا إبراهيم أوليبان في أذنيه دوجي أوزي جيجان أوليبانون دوجي لأيوة ونطان أيوة ومسح بإبهاميه دوسي أوزي جيجوباني دوسي سيشيون zohira uznehi ehe hutan yani eshi oke ọdọ adịghị sụtọ yani ozigi gawa ọnwụnụ tọ ebe ọmanụ jọn enyi wakawa jọn wọdụ ọmanụ sisiọn wàá sisi ọdụ mmehie ọka ozigi gọ banyanọn aikọnọ ọmanụ sisile man bikọ ebe esike nyotu ya ana ikọ ọrụ ọrụ anyị ọmanye na ihe ọmanụ manụ mekene ụmụ ọmanụ wàá masị gege nwadụ ma ahịa nye ọkene n'ụtọ na kọmentị and da din sire ọrụ oro e huna na nya din sire so dole ka o ma ni shenyi da ma ma no ana nya nya ma ma no me da ko ma ma ma bada mi ko da mi ras wa ma ni izi ile so ma ko ono wa hana ke yo tito ani ma ka hana ke yo tito that does not mean ka o e, a ya so do nyi ma ka ke wama mane sha duma mane shi wala mala su den duma man sisi sha na ngure ma den do tne ban da bale ma vave ban wa hana ko enyima no ho enyima ho do se ba so wa do man sha no to na ndo se ba je zige nwa wa ma na se e o zige ge ore po non do ma na sisi sunu no to den do se o zige go ba ela e wono do man sisi sha sani ntɔmɔri sɔɔla alayisalam anɔ mɛ mɔda ke amalolan asayi ka ụwa ame nya da nyida ka o me man ale na ko na nyi ngwani o me man man me na da ko man man me do wale ma man kure me ya no no o ya to yi sana ko to mori sallallahu alaihi wasallam o me odane e sana be hadisi we hadisi na wana we e to ne ji tore hadisi usman nan abane wana we o e ba me ha hi isana ka hadisa usman ibn affan radiyallahu anhu warda o ba me yi ine onam doke hadise den enes be yani anyire anaika ile ode moyo anaika okuwe narola doke almasalatu lula yani ile papa anahu yustahabu goslu lkafe kabla bada'atu bilwadud oka ile ile ni hadise den ka ishi oke anyine uh, eh, uweba twawedi dasi bisi nyimalwada wa hadha min sunan وصلنا مناين سنن في حق غير القائم من النوم الليل يعني ني حق نايكا ايبو هاهون ايبو هاهون ايراهو دوس سابا مرولا ايبو هاهون ايراهو دا مرولا يعني ايش اوكي يعني اوانو onyina onyina dɔɔsɛ ba jɔ ŋun nɔ enyi kpɛta alima kimi bɛ ni n'a saniya hɔ wa jalla hadha alhadith o ka hadith on o reso zo ala istihbab taslis fi ghusl alwajh ke sho ke anyi na opeta ijoda anyi ni wal yadain ijoda anyi no baiba war rijlain iji odanyi na ho e sho yani mustahaba la huna odana bu wajibi awe o anyi na oponyan wanyi e oponya wanyi no oponya wanyi na ho oponya o wa ke nyokole oponya ọzọ lebe nyanwụ mee okwe ba ọzọ nyanwụ mee okwe ta but ọzọ nyanwụ mee okwe na ana abese na ma ne ini uwe ana ki imam al-bukhari rahimahullah alay wa qawai ni tasihan babu ghusl al-wudu marrata wahida babu ghusl al-wudu marratayn babu ghusl al-wudu salasa marrat wa man do opuni babu yoka onto mori sallallahu alaihi wasallam o mosan yani e shoke doro wajuwa wanya ana we kawa ha ho nara yani alela ho wanyu wa opeta especially ana we ka enya na we ha onu wa semalala kafa al masalatu salifa ila hotawe dalla hadha al hadith alla anna masu ras marratan wahida okay hadith an ala sazoke o ide ni sire so kunya kenawen yabda min muqaddam ar-ras o da we ni mahore ahana ikile ko ni ثم يذهب إلى قفاه داشا نمولما ثم يردهما إلى مقدم الرأسي أو من داشا وابي أهنا يكريسون مهولا المسألة الرابعة إليهن أبي دل هذا الحديث يعني حديث أنا لا أصدق ألا أنه يجب مسح الأذنين واجب يابك أو دين سيطان ظاهرهما وباطنهما إهه نيوا إيه أتنينان وأنهما داهلتان في مسورات المسرات إليهن إيه بنين ọ̀yídè ìsìsì wà ẹ̀rẹ̀ so ọ̀nà ní láti hadisa náà ẹ̀kọ́ ọ̀bẹ̀hún wọn tó mọ̀rí sọ́ọ́lá ọ̀lẹ́sọ́lá wàl ọ̀zùnáàni mìíràn rà áwẹ̀lẹ̀ ọ̀tẹ̀ẹ̀bà yẹn ọ̀tẹ̀ẹ̀bà ẹni rẹ̀ sọ́ọ́ ìnáà ọ̀nà lórí ke ẹ̀zẹ̀ ìṣẹ́ọ́ka wa ní oh, tajidul má ìlàhùmà ẹ̀zẹ̀ ìṣẹ́ọ́ka yẹ ẹ̀yìn hadisa náà bẹ́ẹ̀ ká ọ̀n tó o ọ̀ kẹ́nyìlẹ̀ yẹn dọ́sọ̀ mọ̀tọ̀ bẹ́ẹ̀rù mahfuz ẹ̀ẹ́sẹ̀ ana sira we antu mori sallallahu alaihi wasallam o man de do sisi leson do so wan e horo be dinan ngure ma do shawa we ana bo do do so wan do jawuna otan do subo sisi ene ana na wajibi awe ko man men because oto wa nine na eleso asma ko me e wajibi according to arwa enika wajibi awe ka olo kenyu hokole nu ina roland wajibi awe ko yin hinahen sɛmɛ ako kana ewa ba naini eyi kodomo subhanahu wa ta'ala akiya ayyuhalladhina amanu idha qumtum ila salat faghsilu wujuhakum wa aydiyakum ila almarafiq wamsahu birru'usikum wa arjulakum ama subhanahu wa ta'ala akama hewna na ikodo ijo wa ko eteni oyina salaje nyine yawne daro hwani ko nyine onto mori sallallahu alaihi wasallam doju ale sama ako mo sona wa taala ako anzalna ilayka dhikra ye cho yata wa aitama aitama no saka wa me litubayyana lin nasi ma nuzila ilayhim agodo wa me hahiya da in sene ke taiwan onto mori sallallahu alaihi wasallam doju we inni ami menyi ne ka a kenyi hokole no pa tainan ayi ni hina hida wale ma yoba re inan ana daro ho ne ka oyi ma ne me inna babo ya lago ka li sababi sama go ka wazo ban nabi sallallahu alaihi wasallam aw lazima alaihi nabi sallallahu alaihi wasallam ani bibana me polo ele wani mona ka wa ka mo la do do na watete okay المسألة خامسة أوكي إلى دل هذا الحديث أوكي حديثنا أو على وجوب ترتيب في الأدوية أنا ذوك بابوي كأزام ولا لا بأن يبدأ بالوجه إن كواب ديني نيدا ثم اليدين أو ينو سبعين نبايبا ثم مسح بالرأس أو لمن سبعين سيلاسو ثم غسل الرجلين أو لمن سبعين لأن الله تعالى ذكر ودوي بهذه الصفة أو كما سبحانه وتعالى فأنا مويت ما يرى لا في جنان فأغسلوا فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين أنو سبحانه وتعالى متون والنبي صلى الله عليه وسلم النبي مولى من ولا دار موها تودع هكذا أو مولا أسمان كي كما روى عثمان وغيره أسمان كعثمان ابن عفان رضي الله عنه أتينا وأنا كيبون أسمان كم دوبة تودع كما جاء في الآية أو مولا أسمان كم بين آية بدأ بوجهه أن مليا ثم غسل يديه أو ندن ثم مسح رأسه أو ندن ثم غسل رجليه awele mona donyi na wani fadalla hadha ala wujubi tartibu fil udu osanon ora suzuki elele fawin kai azamal wala we mani to hilafan liman zahaba min al a'imma o ko ijoni ona ka oni na no ono do jene anna tartibu laysa biwajib kisana hi oito alola da me asma kama kan ebele sawe lianna ma bada allah ta'ala bihi ذكرا يبدأ به فعلا ولأن في رسول الله صلى الله عليه وسلم إذا جاء مفسر للقرآن فإنه يدل على وجوب أوكي سامي أقوكي أمو سبحانه وتعالى أن يدو سنين موي موي تمان كمينو كولو أنو تمولي صلى الله عليه وسلم أقول أن دايكي إهاهي قرآن أوين أقول أن تمولي أنا إسبين قرآن ona mi lobele so diwi kodogoro kae qur'ano ho da izeni di hadisan to muri sallallahu alaihi wasallam kama qala qur'aniyun azma ko qur'aniyun ne me ka ke fa bi ay hadisi badahu yuminun eri hadisanu kuni da wabele musan do wada do wada uh, muri kai wo qur'an ya innahu laqawlun faslun ila ya na ka abana la me ha wallahi wal haqiqatu hilafi zalik ya zaidi lai oji osoninye because anyi lai anai ko mo subhanahu wa ta'ala doka dai ka in summary mujmal awe ni noi ku amma ile mtu muri sallallahu alaihi wasallam ono oh, ko wa wele asman ke oye oh, kusali zuhuri rakaena oye kusali oye kusali oye kusali isha oye kusubuhi evenya ya na nyangu suzuka amma ireyon to moni sallallahu alaihi wasallam ona ko mi hahire ana non domo zona wa taala ka ko ma atakum rasul fahuzu wa ma nahakum anhu fantahu isonon to moni sallallahu alaihi wasallam asba on za do sum kolone wa ma nahakum anhu ono yun henan fantahu no zirire ana doke bakiyat mas'alatu lam natakallamu alaiha wa hiya ghuslu rijlain ila al-ka'bayn okay asbata yani ila ahana kaya e kalena nanabe oyin nyina ho banguna ta ho wal kaban oki awere ta ho hum azaman na itan fi asfali sak ono be etu ko e no man to he yani inna ta ho ikoro yani mufassal sak min ar-rajul yani ono be ehahi ina kani ikoro onire ojo no yani ehahi ikoro min ar-rijil hun ina ho ono be hadha huwa al-ka ono be kabin wa huwa alladhi fihi sallallahu alaihi wasallam oki ono be ahana ka onto moni sallallahu alaihi wasallam o kaina fi sawf in riati nonto moni sallallahu alaihi wasallam lakin ma asfala min al kabain min al izar fa huwa fi nar ahrajahu buhari anyi sanodo chire ana ka ora akachi huni eta ahụ ịnị enyono won won chire nana ora akachi yani lijal yani yonoro fahuwa fi enyono onono awo yani awa agụkọ ọwa ọkwọ awa onira and kaka aka ya ha ọrịa kọrọntụ ọ ka jọnọrọ anaghị ka ọnụ menwụrọ hụ ne ha nọnụ ya na ọnụ ya na hụ ne ha nọnụ anaghị

yanda ha abara na mana ai wari tidaru jana pale ta wanu da ya halata da be na ngona ai de amma <laughs> subhanahu wa ta'ala akwa law shi'na la ataina kull nafsin hudaha o ya ni ze ya ni se ya bo he hudaha o yi woro jozen walau sha'a rabbuka la ja'ala an-nasa ummatan wahida o ya ni zo mori ya we yana na bana ri ya orto mori sallallahu alaihi wasallam o ya ni mazani dai ka ummi kunyawen ama la wala yazalu mukhtalifin e neje ino je munye ona ndo mo sona wa taala da oya nizi awon yani se abe everywhere hudaha oiboloje walakin haqqa alqawlu minni agwaisi ko hile da hunwe mo subhanahu wa ta'ala la amla anna jahannama mi be hili jahannama min aljinnati wan nasi ajma'in ene rirari jeno ati azagabade ya ana nure ke uri jahannama bono mo subhanahu wa ta'ala bono da do banye ana ke ko yamal qiyama da ko da wa hiya da hele jahannama se ka hal imtala'at were hi no le se ka hal min mazid ay wa qawabe ana nda wono ke ya careful with the instruction of Rasulullah sallallahu alaihi wasallam because Allah subhanahu wa ta'ala aka man yushakkik Allah wa rasulahu min ba'di ma tabayyana lahum al-huda ona ka a go chire a oppose a disobey o mori on ran min ba'di ma tabayyana lahu al-huda awre mo nai kai awra hure to he isa nai kono be guidance isa nai kono woro ono boy woro jodin an wa khairul hadi hadi muhammadin sallallahu alaihi wasallam oy woro jodin ku kekele ono boy woro jodin to mori sallallahu alaihi wasallam ono ndo mo wa ta'ala to la qad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allaha wal yawmil akhir ala nyawne apejuwa ila yanabe liman kana yarju Allah ya tule ko nes kana nagaro mori o mori da ke re so ya na no ko ya ma do ni na ka o ya so no ahun na ka o post o mori on ran ta na ka e ara ka o kontu mori ka ara ka o dise ana ka ahraja imam buhari ye jo ile ka sahih awen yo imam Inuwa na na isa yo buhari awa wanya nguri do evi inu ana sa wanya nguri do evi na dabul mufrad wanya nguri do evi ni tarihul kabir amma wali sa yo buhari wanya nguri do evi nan especially hadith na ika is na go evi hadith muallaq hadith na ko wedo hadith muntaqa hadith na na ki si refine hadith so which mean yeye kunyonga kaya yenyi huda ana ntomori omosana wa taala doke ŋuri melenen wa yattabi gayra sabili lmuminin de ya uzi anai kaye e wozo ko mori awe is not the part anu ilimi abubakar radiyallahu anhu anu ilimi umar radiyallahu anhu anu ilimi usman atali ali radiyallahu anhuma ene ati asabi ene sallallahu alaihi wasallam ka ake فإنه من يعيش منكم أنا أنا لا قديناوني فسيرى اختلافا كثيرا وبيلي إجاهيرور أما سبب ما المخرج سيبوزي عليكم بسنتي وسنة خلفاء الراشدين مي علونني أيسا أتي سنة منتو مولي صلى الله عليه وسلم أتي سنة خلفاء الراشدين أتي سنة خليفة أنايكا أنيبولو جدو مولي مواتنا نايكا غايد

la tutarikan meva nawa shay'an isanyenye yani nak an nakira tufidu al umum iso na we do we ini muarrifa ndaki nakira we yani fi siyakin nahi ini oisi ile tufidu al umum asazo ka bana we oka onova nawa isanyenye ana sallallahu alaihi wasallam ome illa faltu akamime inni ahofu in taraktuhu mi yenwa kai maana nawo an azigo onye ngume kame jisi huleze anu ije si huleze yo fa yakunu sababul halak do bi sababu yana ko do halaka ono mi meski ele yon to mori sallallahu alaihi wasallam oro oro ay ye ye sei position on to mori sallallahu alaihi wasallam oro oro ay ye ye man huwa rasulullah sallallahu alaihi wasallam ene bon to mori sallallahu alaihi wasallam do me kija kale wuluka di community onenan wuluka tɔzɔrɔ rɔ mɛ maa mɛ ɔn minnu mɔli fana wa taala ɔkè la yɛ tawil hɔbiso wa tɔyibo wala a jɛbɛ ka ka sɔrɔ tol hɔbi ɛɛ ni mɔnɔ b'a se bɛ bɛɛ bɛɛ o dibi ɔn rɔ yi la o da ka di yɛ kɔ yi la kucɛ ka yi tɛn ɛɛ ni mɔnɔ b'a se b'a la ka yi isa n'a hɛrɛ kɔ yi sɛ o dibi awɛ lọ́dọ̀ mọ́ sọ̀nà wọ̀tá ààlà ọ̀kẹ́lẹ́ àtàkọ̀rọ̀ bò zina iná òkà nàfà àhíjátán pọ̀sá ànsàbílà àsọ̀kàgọ́ rẹ̀ kọ́ ẹsẹ̀ àwòkísá náà rẹ̀ kọ́ ẹsẹ̀ yẹn nílò dìbẹ́ ndóhùzẹ́ náà ìka ọkọ̀ rẹ̀ náà dìbẹ́ sàn. ẹni mọ̀nà bá bẹ ọ̀dọ̀ kàdé àdẹ́kùn mẹ́lẹ̀ kákàwé náà sí mẹ́wọ́n mẹ́mẹ́ mẹ́nà picnic ẹ̀nà pàtì ẹ̀nà mísàsàbẹ̀ ẹ̀rẹ̀ kọ́ ẹsẹ̀ ònà become halal. oyún ọ̀dọ̀ kàdé òkú wéche lẹ́yìn ahẹ́bẹ̀ náà ti jàdìrò hàn it will never become halal. sabawa awolo kai ya shehu ni sana zorora me wala yaktaru bi kasrati halikin asole ebi ni wazorora na ka hal ah, halaka hey wele ka bela na le manu ya izu ohurzu muri ono jebe okay nabi ibadi anni ana al-ghafurur rahim akayori ha mene kemme umuri bana wa ta'ala emma jebe ademira sayamba kanyana wa anna azabi awere royam oyawe na kazabi la sadid oyawe na ko no kada badaki is it never fault to so we should be looking at the statement of rasulullah sallallahu alaihi wasallam that it is ban because omolike ona akohiro muri onon tan awere monora hure to ewa wa yatabi gairo sabilil mu'minin dɔw asaasi ozie ozie na ika ye ee bozo no komori akoko komori ɛnɛ wɔn na asaasi sunu to mori sɔɔla ɔlɛ sɛlɛm ɛnwuli e, mɔ ni abdulkadir jailani aa ka inu yɛn na he algoniya ka ma fere ka tun najiya awo erila gɔna ike ɔha ahlu sunna wal jama dɔkɔ ama ahlu sunna wal jama la isma lahum illa ismu wahid awo ahlu sunna wal jama ɛnyɛ e, ha wa kiri kunya wɔhu masabu hadis ene with the companion ene ona ki hadith eske ne lede ne somo koran ana na ko ya tabi gairo sabil mu'minin donna watulo na ke wo ko mori saba me nuwallihi matawalla eba na wa onora anyi awo onoku be ka na wa wanuslihi jahannam di shiro no ko na wonere jahannam wa sa'at masira o da di kana hawai bananan ana non to mori sallallahu alaihi wasallam daga kullu ummati yadkhuluna aljanna abalu mam eba wal janna illa man aba ehul ni kanengo asabe radiyallahu anhu warda de hiwi kama ga ko wal janna do konango de ko man yaba ya rasulullah ene konango won to sallallahu alaihi wasallam on to sallallahu alaihi wasallam man ata ani dakhala aljanna ona asasa ona ma ka mani me dame dakhala aljanna ona wa wal janna wa man asani oni e kono sasa bakoda aba ori kono wal janna mu nda sai ne ka yawon aljanna ba ti meme ba yi ne yi ka wa ma atakum rasul fa huzu wa wa man ata ar-rasul faqad ata Allah na sa so mori ona sa so mori sallallahu alaihi wasallam sa so mori ana ka ka kol ka wa ka en kuntum ka ka ko mori e, e, e wo sirani fatabi'uni wa sa asada le ka aha ke wana ehe na ayi mun ma kama na ayi kwanya ni me da kama hijaba ma ku ni ma ni huna na mi hijabi su se mo ana ndoja ana ilaha wa anta tuzhiru hubbuhu wa hadha al fil qiyas badi'un law kana hubbuka sadiqan la innal liman sasi ilaha wa rimuribe wa anta ebe buhu amadu weshi ga wa sazo kai yani iwe ọha aja amana ka kiya halina amanu doke nam e wala ema ku hijab do wa kwenya wa be do wa be wala bon wonya wonya una ni moli do aja he kai manya ngunya be ni silami ede meta na torete awe de mi le do ko muhammadu an ko do di

yani ro odono ni da horewe ro ene kale non orna ka ono ona ikaye wama yantiku anil hawa in huwa illa wahyu yuha ono ona ikoma kale da ikomizi ya noze kan ona kale wahyu ndo musbana wa taala do me do kan ona ndo ka ke ya ni royan as it take with levity as it take with for granted godomi take on for granted wa taala for granted do mori suru ka nu menye ehe ihe no de mi ka yo mori ka ana ana ana yuhadiuna allaha walladhina amanu wama yahdauna illa anfusahum walakin la yashurun ibi no mori walladhina amanu atena ikodo umu subhanahu wa ta'ala okenyo ne adobo akenwen ama ne de lu kawe ni expert de lu kawe ni smart de lu kawe ni me nya nka na ma ni ka da awo na wen you only deceive yourself you cannot deceive Allah because inna Allah bi kulli shay'in basir ono mori ono subhanahu wa ta'ala ono ni la bisa saben ono ndoke yuridu ka ben alabeni fi asfali saagi yani ka bana ka ile nana se ban ono si ya si hadisa nan be ono bana ika o ya aketo ikolon wa huma lazani yaksilani fil udu en aywonon anyina ina lola dok wallahu ta'ala alam umuri onyi oyo yani hayi hadisa na onije ido mewetu yani hadisa sana ike ya nan akwa na bi hurera ta radiyallahu anhu adon abi hurera umuri ina ila qala ka qala rasulullah sallallahu alaihi wasallam antu muri ka iza staikada ahadukum min manamihi ijozi nyozi nyaw no ha huna aran falyastansir salasa o yo inyi huna yanu kweta fa inna shaytana awali shaytan yabitu ala hayshumihi bo sunuhu ha hadan hadithan hadith mutabaqa alayh dake eh sali al-fawzan ame jule ko ko ono ono arhon ono tumori sallallahu alaihi إذا استيقظ أحدهم من, من نومه إنزل نزل نعم نهارا هنا الاستيقاظ من النوم أقويها هنا معناه يعني تمن أن ينتبه الإنسان ويسهم من نومه أنا بكا أضوين دو هنا لكن دون موقف ذا كيبها أما إذا أيقظه أحد فلا يقال استيقظ أوكي جرى أنا بكا أحد إليك أكا أرون أهارا وإنما يقال أوكذا يعني ذاك أهارا من نومه هنا أو أيقظه فلان من نومه أو أذان أو هاهنرا وهذا الاستيقاظ على كل حال هو انتباه من النوم أوكي أي هالونون جدنا أيه أنا به إجازة هاهنرا دوكي وظاهر أنه من كل نوم سواء بالليل أو بالنهار أو كان هو يتوهيني حديثا أسمع كم بان أبارابن سواء أنيونيوبن على هوايان أبكي أرادو walakin fil ahiri hadis amma ina dira min hadis onan ta'lilun nabi sallallahu alaihi wasallam bil baituta anim sallallahu alaihi wasallam o seka sebe enkata ana sebe ile ana siman ka ka sime ki jodo o sori ra wa ke e, bata ya bitu o min ni ayra ho ona ma sora ro de use ya bitu ya inda alu logo ede an larbawe ni dane kureni aka hezu kola ina mun ga kai fa inna shaytana yabitu ala haysumi shaytan wana sunna yan wal baituta te aka wali baituta innama takunu bil layl ina huwa fadalla anna alla fadalla ala anna muradu minhu nawmul layl aka sana ala so ke ala na ko do na so ona wari ra hun oro mo na fara do oro fara do da ko do ma ka ona so aka antum sallallahu alaihi wasallam aka fa inna shaytana yabitu ala haysumi shaitan bana so ini ahen don da ka faliyastansi salasa wal istinsar oksana istinsar qadarafnahu qariban yara ayani hadisi usman wa huwa ihraj al ma'i min al am aw nawika uzuyiji huna hitohen wa hadha la yakunu aradu yanhuna hitohe illa ba'da al istinshaq alladhi huwa jazb al ma'i bin nafsi ila dahil al am ebe ora yinhina he anaika oro man suwan tura yani waman kin dosi uhwa dosi ture nyina wa hele adon kime ka ini hadis ah, usman yani ko e eh, ro ro ro na e je adan ya amalola dasma ka wuki nyina ka wajagun eh antum wani sallallahu alaihi wasallam ya mesti jabali go fil istishak illa an takuna sa'ima wa mecho hine oyi nyi ya wo bawe yani tinyina wana ka wase numani tura because awaman shindo janwa he ya isuwe itwa he

arijanu ana ka they are rebel they are rebellious and now nyere ko they are very they are rebellious against the dictate of Allah donc wal Murad, wal Murad, jinsu shaitan okay so you know we pine shaitan wala za shaitan mu ayyana abi shaitan on wata ya na shaitan iblis la na sallallahu alaihi wa shayatin kathir aw shaitan ro kullu marid wa kafir min al jin o ka bena ka amela ko katem e to hunne esana bila da dema kamao eni aljano fa innahu shaytan shaytan aben wa kadhalika fa inna lil insani aidan shayatin aw kabaw melabin alani shaytan nada qala ta'ala umuli ka shayatinul ins wal jin shaytan nada atar jano anya na iko bi shaytan nada ana ndawara ka wa hawa ba hulala mesho ka wa yemwa na ana ura ba hula asuba hulala kene kene ana ndule ki yonto mori sallallahu alaihi wasallam kan nasu ala dini halile falyanzur kuma man yuhallil azaba na ina dini ono wan ono ikura kwa ngode ono ikota wawe agwaba odikonkunya okani ono ikonri akwa ngode anande imamu zarnuji doki fi halatihi kam min sahihi bi fasadi yufsadu asanyu monusu zara na ikaye ọmọ dọkọnọ mukọrọ ọdọkọnọ kuwe ọdọkọnọ kewu mẹ ẹwọ mi ikẹnudọ àwọn do shone ana ko no na aso yo nyi sa pa o ka monu si zo nuoro asota asanyo monu si ba enire ya e kami sahihin aya aya abi no na kai ododo zo abi no kuma abi fasadi ahor yusadu agoka orono ile akwanwode orono ile odu do me kono ana lule kebi o ma abe da ka ebilan amma agobe wana na join do kunyi ma da me kana kana le rugo ijo we do he ga onya ijo ka kono ri ja ku meme ja ku lele obu changa ne hida ba hoji e soje ka onu ta na o belo ka ani mama bu changa wa ni do ka da la la ka ono wa na ya a ka ho mo pe ya he bu na Oh, well, that's why only ke adwal balidi ilal jaridi sari atin kaljamru yudo fi rimadin fa yumadu oko idagono nura da agorogoro iyi yobe boy asman ki atito a akina anama ni ngotito ejijodo be fatito o hari pada ki dodo odo da godo diwi amo iri pada ki dodo diwi da godo ida ayo ko ana me nani ke one should be careful asunna nyi ọta ọtọnọn da ki agent of devil ọbẹ dọkẹ falmọrọdù bi ṣetán ọkẹ ayé kàkì ṣetán ọ̀nàwé mọ́nsátọ́ ṣẹ́yún ìzàtọ́dà èjì sẹ́ ẹ̀hún náà ní sọ̀rọ̀ ra ìjọ ọ̀rọ̀ àyùn kata àwọn mọ̀nsátọ́nà ìzàbòdà àbíká àkàkọ̀dọ̀ ṣẹ́tọ̀nà ìjọ lọ́nà lè ọkà ṣetán súnmìyà ṣetán ẹ̀mà wa shiddati watishi oke shetan ayo konori shetan agowo inu de ilian o agove oyin mere anaika o mukajine doka abeki oyinu zan lele oyla doka wa mere wa kadhalika min dawab shayatin in su fa ayan shetan kama kola nabi sallallahu alaihi wasallam asma kan ilme ka fi kalbi aswad albahim in li jojoje na ke mini pipian yani khaisu min nasawat yani lijan khalisu min nasawat o jojo man yon to musa sallallahu alaihi wasallam o kinnahu shaytan shaytan aben so man ya ani shaytan ina da ani shaytan ina aljano ani shaytan no so pa ana nako wa kullu mahalukun sarra fihi shar wa budu an al hayr abe una ana ikunu yani ora abari so dibi donu zeri raidan fa inahu yuqalu lahu shaytan okay ahyoka shaitan sanawen amma inni oika onon to mo sallallahu alaihi wasallam ona ka fa innahu yabitu ala hayshumi shaitan wa nasunuhu ha ha yani shaitan na ka idan aljinnu bila shak aljanu ne shaitan da e shaitan sopa dok alheshum ak heshum huwa ampo au ala am ona wahe o ebebahe wa mana dhalik okutumira na kai. أن الشيطان يكون على هشوم الإنسان وهو نائم فيسر فيه شيطان بنا إني ووا هذا إنه منايكا أذا صار دا كو إذا ماتوا لأن الشيطان ناجس وهابط أقول الشيطان دتشابن فإذا بات على هشوم الإنسان أجو أصو إني أهذا فإنه يكون له تأثير هابط أبا نجيبي أنوا كوتوا فأمر النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم دوكاك أن يزل هذا الأثر بالمال yani odo shokozi ezamono lilen be an yastanse salasa marat yani odo yenyi hina odo yenyi ona hukata izallati li athari shaitan agobozi shokozi yani enkasi shaitan ذاك والمناسبة أقوى إسرائيل والله أعلم في بيتوت الشيطان في هذا المحل إني أعيس وأنا كايسيدي لا لا كذا الشيطان ديزاي كون ناسون أنا لأن الأمر يكون منفذا إلى القلب ok awirahi onyuhu anai kona ngunai wahuwa manfazon maftun laysa alayhi gol dobe wuhu anai kai enye isimani kwa anwa ka weru to uto ni yedro dobe ba shaitan ya bitu ya bitu alayhi min ajli an yusiru ala qalbi insan shaitan wana sona agobe onyangu kwela matoyala wa in kana lisanu la yasur bizalik oda kavi asoda ye wala yadri bihi oya kamania ana ndure ke umar zona wata ala were e eh, huna lawra lawra do ele kai wa ma sona ha no kai ma jo wa wa wa kan shaitan ne da <laughs> ah ha o ki kana ni shaitan na sona ne na wele wele lawra lawra na ko ni problem of gene da me lure ka awon ah, no no na ni ka tire yin ya ni shaitan ma nu wen أن الله سبحانه وتعالى ذك يا بني آدم لا يفتننكم شيطان ما هي نجا نبي آدم asuzu yake shaitano kwan kaza tuni asuzu yake shaitano ku fitina tuni kama aharajakum abawaykum min aljanna asman kome dodao ononyawo a ah, yani adam on hawa من الجنة هون الجنة ينزو عنهما لباسهما ليريهما سوآتهما بأن وهو وينو aru ana ikaye ọmọ sọna wọtaala ọmọ ẹwà kaye ẹnẹ sikwa wa wẹni. oye kọ ṣetán ẹni mọ̀nà sọ jẹba wọn especially na ẹ̀ ona lure ka da mana kwa ti re re ni eni da mani mere ere eni wona da era nda kono ri bagati du ere woni sin school mono gwa da za isu duban shetan agwa ehi ni shetan ai du re ka enye na enye o mekwenye no ndo manu mu woda na ezi ni sin horo nwunye awo o ni tira ah, roboro where economy is can become cashless so that asa kuma nse kehrewa oye ko yani communication why yes ka wa communicate before da ni phone onu man say da ni wire na na uh, but now it has become wireless muti men kai do le me ko la as ada should become clothless oh ko we ko iska ona ti do re konye na ti aru aru na a hele a hele usi o gwa ile no mo kembe an ne no onye no konya do hun ehin do za ma aru na ekwo ru ah, do tire ijo yi ni go ida mo hala ko ro do ma re me inya na do ma re me mi ka be we ko onye wa hala na do tire nwe uni so people have become clothless ohiko durika da ka wani ya shile won onoro na ore gwawichi arikena yan ko ru do ka ti paraki anya na ku me wawe do na ro kuku gwawichi do se o me gwawichi do won ada ki belta do si belta ni sha gote da ro se mo wa na kure kure bi level <laughs> level na le ko wa wa because people are tending to be following fashion and wallahi wadu fashion anyone was a meta oyego dị do na no nyi do become outdated omo we da anaika dure enye na ozo school onye open teeth ala ndo sha na ka ha ho na nyon ka ora abo iboro ama wele now nobody care wa onye open teeth again onye open teeth onyo nwa enyo is not a guy is not a fashion anymore anymore but waje ina no mos wana wa taala ono sotinan do ina nen duri kai wa nya ne te ono no mos wana wa taala doke asuze ka okubitina ti ome kubitina to down ono nya ono do to ohore we mo libasahuma acenini liyuriyahuma sawatihima eni yasikon sɛmɛ innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum sɛmɛ ago kishitan ɔni riviran eyerew ina hana ikaye were shitan onye nwa ni yazubeo dama were shitan onye nwa hele uzada were annabi mutum mutum sallallahu alaihi wasallam dɔki shitan wana ŋuna ŋɔda asuman ke namadu musmana wa ta'ala lakin na ja'alna shayatina awliya'a lillazina la yu'minun ya mi shaitan ka awota ya zana ikaye enenyo do umulo na do sana ya do do smeyeda ana ni arhono ndaga ke shaitan mona sunan wala yadri weye ka wasi opor wezure li anna shaitan min alimul ghaib aw ka shaitan en eroya na to inanin la narahu yele

sagoba ɛni eh, zɔn nya ŋun ya wama la yɛ eh, ki shaitan ɔni bɛ wa bɛ inda shaitana lakum aduwun fatahizuhu aduwa shaitan ọnụ bɛ wa bɛ wunin agoba ya eh, wunin lɛ zɔn bɛ dɔke ɔnya ŋun wa anya an ya bitu ala hɛsumihi ɔlɛ nya sun na hɛ wa huwa la yadiri do wɛɛ kai dɔka dɔw ye ne hadis ka o fi hadis inna shaitan yajri min ibn adam madri dam shaitan ba na ŋuna nye jia ne bi adam ba wa ŋuna ŋuna ale asman kanya me ci abon hadis na imam bukhari imam muslim ma dɔbɛn dɔk yani yuhallitul insan ɔki aba hulala wa fi ta'ala ọkọ̀nà wà ikọ̀ ọ̀nà mọ̀sùmọ̀nà wàtàálà ana kàkà alẹ́bí na yàkó lónà rìbá láyàkó múnà ilẹ̀ kama yàkó Alebe alladhi yatahabbatu shaytanu min almas akono wo ikono mo na wa taala kawela nai ka aregu eneba anyanwu kwete ekwu ya malkiyama akọ ikwete ni boy asman kai odoni shaytan ra juwa nwa nwa won ye no don shaytan ra kanye yani yusrihu yani duri ka hedo nyata asma ko dole nyu okodum papara wa fa shaytan yusru lisan shaytan ogoda hedo ويهبل أكله شيطاني بويو ذاذي ويحلته شيطاني يعني ان رويا دور دور شيطاني بهذه يولا ويجري ماء دمه دار سينايان فيجره إلى المفاسد والمعاصي شيطان دي تلاون ديبي أتولي مريبي أنا لوليكا أظن يوم يالي جنو ناو دينك نانو دو هيري دو جو أيوان إجو لي جي سيئة تدوغا كا واحد دينك نجي دو كا نو نو ووجي شيطان شودو نجي أيوان يوم سونو أما إن جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون أما الله سبحانه وتعالى أقيام الشيطان كا أو وطايا نايكا إيه نيودو يومولي لأن الله سلطه على لصات من بني آدم أو كما سبحانه وتعالى بنامي كونيو كذا تلسوا نايكا ẹni rí omori ibi ní jẹ́ níbi adam ama ibada allahi mọ̀lẹ́sọ́n awo ìrọ̀lẹ́ omori náà ìka yẹ bẹ́ẹ̀ nu kọ́rọ̀ ni àgbo omori kẹ́nẹ́ yà mẹ́rẹ́ فليس لهم عليهم سلطان شيطان نون كذا ترى ويسو لأنهم يتعوذون منه فلا يضرهم أقولك يا بويس لي هون بشيطان هون بو مزمنا وتعالى كمول يسيلن هون بشيطان أين يوم كان كذا تكانوا أما لصوت والفسق والكفار أولا نايكا أنا بيبن أنا مكجنبن أنا كماوبن أنا يمبن فإن الشيطان يهلتهم shaitani wana ba hurawa wana nomo subhanahu wa ta'ala alam tara anna arsalna shayatina ala alkafirina ta'uzzuhum azza an ka weli ka ya to shaitani ka wulene da koyi wa idan me konu kata inni oyimu diwene ne وشيطان كما ذكر الله تعالى أو شيطان أسمع كما سبحانه وتعالى أو ما يتمان قال أو كفى بعزتك للوي ومره لو غينهم أجمعين أبن مي بهلولين dɔka illa ibadaka minhum almuhlasin ɛyɛ ho be ɔrihi aw ene nana na aguwo mo subhana wa ta'ala on kene ho gona mo koron ona ka usile mo ro ro na ika awol ka ya he yani hura manika especially da ni ayra gono wan na ore o a ira no na wan do ira no ka ira gono yana ne semme do ira yani izika wa izo kagwekeza onye ukadaton agweza aba ya agweza ya wa ikani zita gweso izo aba ya kwa monitor ina umana so agwan wa izo non mm-hmm. je ya ko izo li ajli Allah tabaraka wa taala agwo muri ana kai on le swala tuna babana sama wa ake illa liya'budullaha ake ennehe komori sawa gwan to to wa hawanan ana nuri komori subhanahu wa ta'ala akwa ma halaktu jinna wal insa ma tuna la tarjanu illa aka liya'budun yani allamu huna lamu ta'lil ake liya'budun ake akubida zene ba hikimi mori subhanahu wa ta'ala an sala modane wa wanan sawa gwan isonuri kai oyinu koro abisonure ko wa nyine honon agobe o meka ni iziu agodo mero wenwu o ihe ko muri ono subhanahu wa ta'ala agwabo atunadan den waba ma hekono ya asumme agwere udagao muhlisina lahu din ahekono du noyo mo subhanahu wa ta'ala on nyara ayikagwano wamen ana noni ki abume ya cheki alai alo no wasim sonan alo izabin sama ako kinama la amalu binniyat abukolo bembe miralo wa bedo nyalo to isada ko wanyalo iza oh, o wanyalo dibi then wa inna ma li kulli mri'in ma nawa alebi shorota according to yani agubaro no nyini sonabo sawa guwani bi suta ona ona madura nya amre kai oza akosala oza misa sawe amma agubaro no nyi do me ka afishota because ara awa gwa ni sultan ana ni enwe ilimi anama na mere agbo mo bona wa taala oni shaitan jowo ikaye ono anyu kata tora wa ilesu dake waka waqala tabarakallahu wa taala do mura kakaye qala ara'aytaka hadha alladhi karramta sorry umuri e, report shaitan ka qala wa kake taka anka wele hadha alladhi karramta alayya layin ahortani ila yomil kiyoma ɛna ka wa dubani turam le soan waya nizam tulete na ngwe ko yomil kiyoma la hatanikan na zurriyatahu illa qalila miyan le gwa ezi ana ko ma aka cheinan ama ah, so ko no ono gwa ne bi adam alayhi salatu wassalam aw ah, le monora ko bala we de honal janna aw ah, bana nyanya mumme dama subhanahu wa ta'ala qala laka izhab faman tabi'aka minhum fa inna jahannama jazaa'ukum jazaa'an mawfura do mosbana wa ta'ala do kai shaitan ka muri ya na o ma ba ma ka muri kai a na won boni gba be na aka che do mosbana wa ta'ala do ka idhab wana faman tabi'aka minhum ona na sasa unene mi kama ka ka fa inna jahannama jazaa'ukum ele jahannama wa butusha unene utusha nai ka baba showe inoihin that aba ashobe e hopu koron wa me unu diwi aba me suta ha. veba jutu sha wa ana mda woro kia careful shitan oh, na mani ka ona do na gwara ya nyoni ya careful ana mda ke nomo sona wa taala da ka wa kai wastafziz minhum bisautika wa jisuwa wa zawa oronu wa anyukata oida bisautik yani rere onwa ya when ka onwu shetana na ka onobi all this music ahiri na ka ima na awu ana ka ejanye iwesi nyime ehenyi da waye Oye ko, ọ̀nà ọ̀rọ̀ ọ̀rọ̀ àyẹ̀múlẹ̀ náà wọ ezílẹ̀ umuri da so ko vai ni ni kai ya ko e ni si e pleasure on ye derive on music o izo o e horewe ama we be careful we check e, e wa observe aya wetere ejanyi chian were deviate ejanyi du wenele ka tawe fe ma hu music in du wenele ka wasu ma na sha wonye te because old school who let the cat out oh oh oh <laughs> Why am I on? Oh, under my umbrella, Ella, E, E. I bet eh, any eh, in the They are when sun and Yara Yara war. When young Delhi and help for Martin and one for Martin way soon. They are still there, but the only thing you can need is how do you observe your heart? Oh, yeah, go. So that, and eh, what's an energy, I have a do a ah, you don't need this because she turned shaitan wana ko hiyarai allazi waswisu fi suduri nas onam was no e bozunu musona wa ta'ala onora mawe an kuma ni makaka wa alamu anna fikum rasulullah law yuti'ukum fi kaseerin min al-am la anitum walakin allah habbaba ilaykum al-iman wa zayyanahu fi qulubikum wa ma subhanahu wa ta'ala ono me kawi sire don don mo be na yon wa karraha ilaykum al-kufra wal fusuqa wal isyan don me kawani heran al-kufra kama wal fusuqa ebe wal isyan atoydi sobo mo subhanahu wa ta'ala amadu ire ne wa up till now do ire ko da brother ọmọ ma niile ikene naka ya anyị kwena na ịdọsọ wee rọpa ndọtanwa ndọtanwa ndọ asụ kabe na ehihi nye ndọ shagiri wabanwu ya he agwọ na-ereku there is no pleasure in it shaitan oyo wo ka wee ka wele wa anyị desire ka wele shaitan of heaven because ewa aya na ụka akọrọ ọkụ onye nọ n'ihe nwụ bọbọrọ ka wele ka a e, nka ọsọ na ebe onugbu patamin <laughs> nke ka ebubu enyo nọ were enyo nọ osi nu tutu awe nendo wa abaye yo ebe ono ere saku ye ngono we ekuso eho tebula now eho zile tu al ekuso la ko wa hora na da ye hora da ana ke ule ne rason yani sana be jawlo shem kas shaitan bi mana akila kudanna lahum siratak almustaqim ma yatu lana ka ya azna moza suma la tiyanahum min bayni aydihim ma jazaw dibe ومن ثم لا تنام من بين أيديهم ومن خلفهم دمري جزء لما وعن إيمانهم وعن شمائلهم ما جزوا لما جزوا ثم لا تجدوا أكثرهم شاكرين awele mana weweere roro na ka kwa won ana ndule ko ni hadisi hadi eh, adua umar ibn khattab radiyallahu anhu ba hura ka allahumma ja'alni min alqalil wa la taj'alni min alkathir o muri me ra cheko asoma metina na ka roro seme mororo muri akale roro aksaruhum fasikun ororo ni fasikere aksaruhum la ya'lamun ororo ni ene ona ndo wol kai be careful asile ile kai e, awodo ah, ma na rona ma na ai man we should le kai ozo e, no na ma no ntu muri okan ona ndo mo na wa taala wa zawa alron wa wajlib alaihim bi haylika do wa zawa lele oyin mere obe humo tana sa sabe yani wanta do wa mowe waka ese mo ma nya okay warijlika ila hwa yani in form of oyinyele washarrikum fil amwa duwani wato inugwe ni wal aulad ati ejeni ni ana ndule kon umul antum sallallahu alaihi wasallam okay ayan mi kon nyaw nyaw ni iji es kono kapusan daga kallahumma jannibna shaytan wa jannibi shaytan ma razaqtana omoli sini le shaytan duwale shaytan ni le suwa amizane dokto moli sallallahu alaihi wasallam komuli okadara inni uzana kanyozi shaytan onyan ama wa man me di shetan da nyo bo tini ili wije nduwa mozi da wa lo katem da ko wa edum duwe chile wa wa wa mo katata wa wa promise ne ke man me ba e nyimoto e man me ya e ni kola tne na npc wa ma ya edum shetan illa e guru e ani shetan na ko mo katata ne lan e be be ne do ma subhanahu wa ta'ala da ka inna ibadi laysa laka alaihim sultan awela na ko ri he mo mori e ni mo do ma etinan wenyu kata wenyu ino trawa leso wakafa bi rabbika wakila mumu zana wa ta'ala oho ene ono ra sha tora daka wa man isaza billah ono ebe bo sele nugo mori mina shaitan ono bi shaitan wa amana billahi wa rasuli do do we mori on tan wa amala ta'at da mu koro isasa wa tajannabal ma'asi dun lelele isana he oyi jino mori fe ina shaitan ya tazilhu shaitan we ne ne lelele ويهميه الله منه نمو سبحانه وتعالى دي protect عنه من الشيطان أنا ندوري كا وام شيطان يني نزيرو أنا ندوري عمر بن الخطاب رضي الله عنه أنتم مولي ناكا يكاي وما سلك فجا وما جزنياني أكي شيطان يجوزا أنا من دوري maka na ka abuka ago he tele na nyi umar de ono ye daga ka o umar wa da chete ngo shaitan ni yanwa o me he we isu be yi yanwa e ne ne joza we hi ka se wori se ne na <laughs> he wallahi ni ka se na ka tire de kuma kumi e na ka mo na onu ya do sin yo hora be saman je ya kala ni la Aisha be ka kana kana ka Aisha sasa osale ko we sasa de mana ko ka a hen shon tu muri na san wala non tu muri wa non na jana oni kana ja on rada gili odi odi bi eh chewo le yo le Abubakar and Umar yani they are not different from devil dake washahidu min alhadith aki ibenu ini hadithanan kama ahbara nabi sallallahu alaihi wasallam asuma ka ne misenu bana ale de la ya te kwani lawa ana ko ma kala ida ka lo isa ya no kan annahu yursidu ummati o borumani jazi kai liyatahaffazu min hadha shaitan kisile ngwenu hunu bi shaitan non wa min zalika inan an yastansiru ono bika eniyabaha idha saykadu min nawmihi ijanne ha huna lene min ajli izalati asaru shaitan anum agwo shukuri yani ezami shaitan na kai o fitu yangu jona sunayo non وكما ذكرنا asma kema matan bi anna al-anfu huwa manfaz maftuh ila al-qalb ki ahi bi huwa na ikona ngunai wa huwa aidan makanu tatame fihi al-awsa aw ka hawa na kilo tere ko go yani ihlahi amara dole ka anda tanai wateza agwa wa sitana menes kana ya hanai kai amanu nyo idotenan don nome isezei yan doke sa salif al-fawzan dokin hadisan anyi mas'ala ana ikon awsa akuwa أكف هذا الحديث فيه مسائل لازمة حديث أن يلناك إلى إلى مسألة ناك دين إبا بابي أي ما إن شيء لك أي أزويا إجرا هاهو نارا علي لهو أزويا هيان بها إنه كنت أقوى من العلماء أن ينارها من يرى أنه واجب إن لك واجب يبقى كرمان من ومنهم من يرى أنه مستحب ذن ينين ناك أي إنه كاكابيشيان والصحيح أنا جلبك أنه واجب إلى الفاضل lianna zahiru al'amr ujub ok oyi hure to he odono elele bomu to mori me ababon lakin hal yastansir wa huwa lam yarid udu baba ma oba yeni hinain o ida kamalo lan aka zahiru al hadith oyi hure hadith nan anahu yastansir kull musaykal min nawm walau lam yarid udu ok oba malwala hone ala ni owe yeni hinahe hona ina ido hun ni abala oda kale asamara la walakin fi riwayat al buhari aw kama riwayat imam buhari takidu zalik aw ba joti fima idha arada wudu ka iji is kono marala dosho wenka idha saikol ahadukum ijoz nyon nyon no ha honara fa arada an yatawadda dis kono marala falyastansir salasa o yohu na ha feta fa yuhmalu al mutlaq ala al muqayyad dadi sana ka janalai That's daso daso dako wa jochin yani isana wadi mani nabo an sana si wa jochi kai fi annahu iza saikoza min nomi ijo ha hu naran wa roda aludui dis kono malolan fe yunahu yastansir owa yinyi hu nahe upeta ومن العلماء ما يرى عموم داني نار هو أنا كني لك أبو وابن بأنه يستنصر أو ينهونه ولو لم يرد الأدو أو ذلك يسوس كنا مرلا لأن الإلا أما أو كا إلا أنا قوة أو جنالا في قولي أو يكون أنتم تقول كاي فإن الشيطان يبيت على هشومه شيطان أو سنوا وهذا وهذا أهوت وأنفع للأسان وصنع نودا سيرين دا يكون ما يفعله يدان

eze nni ka amani yenyi na hideli ya ba ha kweta ama ido wa kweta hu na la o kweta no kwa na malola do na kusala e jana anya kido wa kwa malola do amani yenyi na hideli ya ba ha kweta ma nya nwa me e hu na nya nwa me ina so kweta ya we e ka wa ka ajina ni omo subhanahu wa ta'ala ono ina boki alimul ghaib in roi sana tawin ani do mo subhanahu wa ta'ala idan anyon دوك المسألة الثانية إلى هو في الحديث إن حديثنا دليل على ملابسة الشيطان للإنسان وهو لا يشعر بذلك وصلنا صدق الشيطان يبقى هو لدو وهي wọ́n yẹ kó ìjẹ́nidẹ́rẹ́ so dìrẹ́ so kásáwọ́nyá àbáàrọ̀ like ṣètọ́nà àkọ́sánì ìjẹ́nidúrẹ́ káyẹ̀ ṣètọ́nà okú òzígàrà ìjẹ́nidẹ́ ààbẹ̀ wẹ́ẹ́nyì ìlàsì

wọn kò sì tọ́nà ya àgó ka àbẹ́ ní ṣe na ànáàdé for love for life for size àbẹ̀ wọn bẹ́ẹ̀ ni dọ́mẹ̀ ká ẹ̀nà ẹ̀kọ́ akọ. tóra na sí fàzàdó òmùrọ̀ àkọ́. ọ̀nà ọ̀dọ́rọ̀ wọlé wẹ̀rẹ̀ àbọ̀rọ̀ náà ìka mọ́rọ̀ ọ̀dọ̀ ẹ̀ka wẹ̀nà àmìkà ọ̀rọ̀ mẹ́wẹ́lẹ̀ àmàṣírí yàní ẹ̀yìn na yàdó kata náà hórẹ̀ ẹ̀bí ni wíṣẹ̀ tán ànáyìn sẹ́mà nù kọ́sà nìyẹn sẹ́mà wẹ̀ ká àzẹ́nilé ìrẹ́lẹ̀ ka ká ẹ̀hún náà wọ́n ẹni tó lọ́ báyìí

wọ́n ka azọ́ banyelen ene hetu su hutu sẹ́sẹ̀yìn mi hetu hutu si ahudi awa lẹ́la jù wàlẹ́ mọ́tò ń yàtọ̀ dọ́ka ọ́n mi sùkẹ́ dọ́ka ẹ̀zọ́ ya ta ni wíwá ga ọ̀nà náà anya ọ̀nà náà kò tiri ẹ̀zọ́ náà kàwọ́ dáṣà gan dáṣe táyìn nínú dùkà náà wà ọ̀nà yà ẹ̀ lẹ́la jù ká wọ́n ẹ̀kọ́kọ́ náà jìnnì o bìkọ́ yìí dáná ọ̀rọ̀ àbẹ̀rẹ̀

so she's ajinu mani nye different ome ana igaye enye mume ije ye iskene me ana loki shaitani mani ba hula da da ye jen dako al masalatu salisa masala huwa fil hadith ini hadithan dalilu ala ujubi ihtiraz min shaitan ana suluka wajibi ya kulsile wa hono shaitan wa dhalika bi fi'li ma ma yusamu linsanu minhu ono koro amu koro anaba me kawa ha hunu shaitan wa min sharri hunu dibian kalisa ya billahi min shaitan alma ko ipo isele hunu mori hunu shaitan wa litinsa atoyi ni hunu wa gairu dhalik atukora nawo mimma sharahu allah almuslimin ana ko muri subhanahu wa ta'ala o me sheri ko muri ani bitasun min shaitan ini gezi sele hunu hunu shaitan ono ndure kai inu kai wa bo ko muri wa hura maskara daiman wa halene ne anyi askaru sabah wame ozo se ti baje tezu wa pala hu kana wa e ti pana wa nas wala do wa pala hu yani manu me e oni ni manu ni odo Ala yi ka wa aisha me do ai he e nguza ba wa he do lesi ya mobile idol nya do se gatte do ana man just e oni bismillah alladhi la yadur ma ismihi shay'un fil ardi wala fis samaa wa huwa samiul alim mani maduya na no kweta wanizo wa ano we are covered with the power of Allah, not with the blood of Jesus. But you were man, man, do the kai, if son of I'll miss you die now. Donc, Al-Masalatu, eh, Rabia, ilai est أهنا عن نبي إعلم الله سبحانه نبيه عن بعض الأمور الغائبة ومن سبحانه وتعالى أو رؤيا نبيان إبا إن لا ينايكاي ilmu al-ghaib ya zai nyo ya na zoya ni nyanwe ya hesu atlahu ala ana shaitan ya bitu ala heshumul insan inu mo nosu me ko ye kai shaitan o suni ahya oda والناس لا يدرون عن ذلك أذنى ليونون لولا إبار رسول الله صلى الله عليه وسلم بذلك يقولون تومولي صلى الله عليه وسلم مانكا يعني أشياء هذا بميكروسكوب أي سيري أي تلسكوب نسيري دي لكي شيطان أصوله أنا ندور كوكو

وهي التي أورد المصنف الحديث من أجلها أنا سناي كاي أنا مونن أو في حديث أنا أقوى فيه دليل على وجوب الاستنشاق في الأدوية أنا سنوك أبابا بنكا إسناهي أويين هناهي دوزو يوابا إلى رسول جزا مالا سوف أقواني في حديث أنا بني باب صفة الأدوية باب نايكا أو سبا إني أويجوي أالولا أنتم رسالة أنا باب الأدوية baabu a lɔla de juwe ɔntun mɔri sɔɔ lɔri sɔla mɛ lɔla ana yi ka a nyɔ yi ka ɔmɛ mɛ maa wɔ ya hama mɛ asi mɛ ɛna na bɔ maa mɛ ɔ ala nyi mi ro ka yi a wɔrɔ ka mɛ because adiɲɛ nɔn bɔnɔ la mɛ according to ɔntun mɔri sɔɔ lɔri sɔla ɔyɛ mɛ ɛ not according to ɔmɛ mɛri aluhɔn nɔn ɔnɔ yɔ nɔn ka mɛ ɔnɔ yɛ amɛ lɛ i b'a hɔ se ka yɛ ele anu ama ni zure vanyi da tele bon to muri wa mani me o na wa taala o kan se ani yani ini itafon to itafalo ran to mo sallallahu alaihi wasallam ya se amado me ka jeli sanyi nan ini o explain nan ini amero ka ya sa se o don to sala, sallallahu alaihi wasallam iza amarona ijo amodai da si zon don to sallallahu alaihi wasallam asman ke order da nyanya na ikawa ile to tesu ne honon ana dure ki imam shafi rahimahullah alai okay ajma al muslimin oko ko ne ra man istabanna lahu an rasulillahi sallallahu alaihi wasallam ono ra hure to he sunna hun won to sallallahu alaihi wasallam la yahilu ọlọ náà mẹ ẹnyọ báyìí ọlọ náà ọkà kìí ṣéwìí ẹnu àwọn tó mọlẹ sọlọ ẹsẹ làmà aláàká wọn tó mọlẹ ọnà ọnà àwòrán kọlọ sí nọnà ní imam ṣàfi ẹ dọlà kà ọsàdọ kà ẹ sọ alhadis fọwọ mazhabi àwọn náà kì hadis ọsọ hẹ yẹni mazhab náà ni ẹ imam ṣàfi kókó nyà wọn. sọfọ ananyi ọbìka.

kono vu eji anabi adam ono hawa hurode den wamara ya ka wanyo nebe ana ka oni lewo da wele da mi to tan ka nye. enyozi onu nyangu se hangwa hu na mkatan e, enyo se nyangu wo go ewe ju wa dowe mo subhana wa taala anaika onu eri ton doye activities an anaika we ana enyo so da se ka guro mo subhana wa taala eni kai ozo dowe mo no da mu kolo yo ya ngondo ni ke isaba hay alayhi ona ziyada fil amali salihah ziyada fi ya yani oisa sumuri awe mukoro ile ilai je yanyi asuburi nan an yani sebe amekawa mani nyo akiju wa hura o na hana ikai akali umuri subhanahu wa ta'ala wa hura koso ye umuri subhanahu wa ta'ala imi ishugwe hono na all all right yes ka yanyi certificate nan yes ka yanyi so samedi man is ka yanyi certificate agobe eware in society all all right hono ah yes what na every graduate do is kai akawai masowole amebawa kakaye wala kaledi ka ami graduate ene graduate akanyukola na ule kosa no ado kaka engineer meme but are we graduates in Quran are we graduates in Hadith are we engineer in Quran and Hadith can we boast kaye yeah understand the religion I or we can sell it to another person and I kaye oh even in your your dinner so we need that ana ndure ka omo subhanahu wa ta'ala enzo ka nto mori ko dat onye dat ona na aka oye wa qur rabbi zidni ilma omo mori dat om ilma oye mo do dat na oye inshallah iba jele no mori osi dia entertain ni question na ngo 12 o'clock or 12:10 bismillah yani 10 after 12 yani 30 minutes for question now wa alaikum salam نعم naam ok ya kare alola anyi riwaya na specify ka ubo ha o bo ya woro ka sin na hona be asore canada me ne zema ni riwaya ana ka o hon won to mo sallallahu alaihi wasallam ke asobono ne nyina ho aso akesan but adene ene ya arwen eyami istinbat ene ya nai konyi anyị ka ala ke oyi malola oyi monini owi na nuntu mori sawara salam bana suwari monini dale nyiri oku wari awaro kase nyina ahu dale nke iwe rahu modu Ala ka hido ya si yete anuntu ya nye gahi ene wari ha nana nika wele onto mori sallallahu alaihi wasallam oke oyito tito mutahhiratu lil fam boni linun wa mardati lir rabb do bi sana ko hino mori haye ka ibada wen agowa oy ana we ka bo e ni nyora men o bori awro ko seme nana nika ewele otito ito ido chena ila ka ku ko le ana ku do ti ko le wo ha se men agowa wo ha wor ga ido chena abeta ni istinbat ono wa ro en yedeni hadith uh, hadith ana ko manu ndu won to o wono na ka finyina na ka finyina o dipende e na jasa o wen wonyo otisa wonyo ngoso wori do o depende ele kene kwa ne ne wa but hadis ko wa ha ka se to to no wori e then hadis ko wa ha ka nyina hon a wori e then hadis but e naam. naam oke ọdọ ọkụsala wa ọdọ kifata ne laka ipapa ụpọ ọwa ayo ihu kawa ya ke fata wasu nyima kisu rẹ na sanyo anaghị ọwụ kawa tenyi fata kan oke fata rukun ọwụ ne sala wee ka ọrakọ na ọwa nuwe ne tasam so koko ka mundu se waki sura tora oyo ko abi rakene ni di sura oyo ko nan enyi oyi mane ka enyi sadale na enyi sujuda na roho ne kola so wono mi wallahu ta'ala alam na'am wa alaikum salam na'am nuponi shawe Naam. Naam. Naam.

akidodo badua ya onohoban onohoban no yezo ile we na ikomo bona wa taala oja ana muli adua na holada ama koro kaka wasawe ehemba nombo no ne holewe se kwa wewe this so imanika ora become bidda ana kullu biddatun dalala wa kullu dalala wa kullu dalalatun minar abibidi abembem oyibu awen ana boyu ene raya nene ile ele ile wa yani o yani me ile banwajen arho ya nera muwe ini ma ah, muhammad jibali muwe alihya bayna salaf wal halaf ile wa ina kane ele ike ke ele la david na ta na ka e na be arho mutahirin dako evidence very don anani zo ya kaka e tinya

oyoko wa farru lihiya ere wa odu wa hurewo ona were aju wontu muri sallallahu alaihi wasallam ere wontu muri wana man gana na ka bangune dan sallallahu alaihi wasallam memtu bire wano ne wano den oyoko le iba nya ka nyu mi tinya ona wai ba hele we we dan saudi e, e onon ere wona ni ni wana ya so ni saudi ozile wa oyoko ihe mmanụ ọka anyị arụghọ na aka etinye Ma anyị na nekwu nwenwu anaghịkwa they want to blend with the society ọhịkwa and ịzọ ya dịrị anyị ma ma na ya tụdụ ire na ka guys heaven ere wee nido ohi unu brother duro me da puru ọhịkwa ẹwọn náà wáyé sunu nọ ndụwa asem kọrọ ndụwa asem ẹbụ asem kọrọ kan wọ́n asịsa asem tụmọrị sọ̀rọ̀ ọ̀rẹ́sálàm dɔda wɛlɛ ka bɔni ke wei tiɲan wɛlɛ ɛɛ eh, wɛlɛ tanafsa lɛ lɛ sosiali de izalas izalɛ nɛ ɔwlɔ wɛlɛ ni bɛ ma ni hali lɛ wɛlɛ yɛlɛ nye ɔmɛ ma ni hali ada yi ka ilɛ na ma ko bɔ tutsi yanni bɔ tiɲan wɔ ɛŋɔ tiɲan n'a ka wei tiɲan bɔt ɔsi tɛmɛ nɔ a gɔsɔgbɔn bɛɛ yɛ ka ye a ka ma ni hali kɔ ɛtɛ ɛkò ma ma bɛli de a kɔnɔ ma lɛ yi because eku yama oboro we ile wa we ne wi na kana ama duwe kai ai chianan ala kai ma ya oyo ko so me ebe ai bi ene na wa bi na ebe ne ditama na e, ka eke e, na so bi na

ịzọ ee eh, eh, ka ba wọrọ ka nyere wọ da so mee ise ni mee ni kaduna anaghị e ka azụ ma ebe tinye na nwọ oye so anaghị e ke o ini ka o tinye wọ wa banwụ kaduna wa bana yi na isi ọ ire ahụ ọnụ beka hụ ni ka ọ dọ tinye wọ kaduna gọmee ya abịa kọrọ ya mị a na ya fọsụ na mee na-eso na so na ọ e ka o ni ewu because no muri on me man bo muri be ne tinyo wai so do do ku tinyo nyumuri kila kod halakna al insana fi ahsani na tuna da eni achere na do ma sire wono na ya anya da ye anya mo mo me azanyi dai ka chi yo se on e wenere ze e ona ya onye ọrụ oriri mọ̀lọ́sùn Mm-hmm. ana nyi brothers anyi bana awa ka anya hono na se chere wa ene na cho ama ehono mori so anya sa gbe na ka ile wa na ebere o ko muri wa mbo mola in the best of uh, me do la ku na kanyo uno no mori le tenyin ona no sinyi ma nile mo zuba na wa taala so mori mi mani me alhamdulillah dizo za dinyira wa do ino itinyan akamana wa na da nya he itinya wa idu wa non bako we dule wa ne wo itinya wa non mun da si dure wani muri se na <laughs> okay now now Thank naam, naam, دو يا بها نعم question e papa wa ka ọdọ ni brọdọ ya ruru akwụsala ama aruke na mana ahalete ele ele na ehi na ehi ele ere ụda kwa ka brọdọ nyere wa abili nyin eso ya ya la de tinyere wa ne tro

ganto mo sallallahu alaihi wasallam o ka balu man wa wal janna e woni kono dawzi ke ne kana wo doke ona sason o wa wal janna ya disobe kono odonon kono me odonori kono janna ani wes ka ka wa na anyo na me a misuni ando moni ka batomo no na be bari kitab wa takfuruna bi bari vanya no do inu na ndanya no wa do yin dak fa majaza ma yafa zalika minkum sebi to tosi yana ko man enawne onto moni ka man me wa me onto moni ka zal asal le musa wa me no moni ka illa hizun fil ayati dunya aka yasutaya huna honon wa yawm al qiyamati yuraduna ila shadil azab yaku yawmal qiyama they will expose to yana ka wa chodan ngolin wakaya wale si ka wele awe broda awe awe sista awe kaka mɛ mana mi sunu to mɔli sɔrɔ ala na mɛ na mɛ na na mi sunu na mɛ tɔ nana wɔnɔ ha ho nara naam na ɔlɔ ha nara dana bɛ e, ka e, na ha. yani alola wono because umme han ukwa na prepare imano lan o oh, koban asman ki hadisa na beni sahih buhari ba ana ka oro ha hunara aronon e eh, asma ayira ho because eh, when ma ka ayira ho son umme han everyone amalola arwen ipani arwa e ka inyoka wiyi nyihina he duwa wale mayo ya kweta but wawa amalola there is no need for that because of Eh, hadisa na ka ile na kiman buhari rahimahullah alai o fe be ka gbagbe na be ko da wa yin hina e da we yin hun na he iji ya na malola sa wona me wallahu ta'ala alam nam <laughs> okay naam ok ya kari abdulkadir jelani abdulkadir jelani ọnụ ya anyị kawa ọnụ ya ọnụ abdulkadir jelani ẹzẹ kwọ chichi kwe nwụ yani ọnyị were de ẹzẹ ni kumukumu na pala hụ anyi na nana ka ẹnna nyi zuhudi ẹji e gị ibada ẹji e gị zikiri da kwọ ahịa dịka bebe sufin ẹnna ma ni ka ya daka ẹnna dure ka sese ya nwere na ọbụ inu wẹ nene yani abdulkadir jelani wiyani tutewa wajen algoniya volume wawin yani iya o ni doif but ara mi tahriji ya abdulkadir abena ya kuka abdulkadir jelani awan si wiyan duwe lidani wiyan wano me based on sunna and we read the history of abdulkadir jelani ene ko tarika ne to ene wan ene wan wale

ona abishe ibrahim abe na ko be nene ama madu badawi non ka ona ngwe hika ijuwa karo malaika ajin oba he on kono bago so esen nen melo ki <laughs> vese o sile ima he kan chi wona ko badua eseta o muri ola e wa ina ndoko no do hotan seme no hota o badua ko muri ojo no wonere o muri ko no do seme omuri oyo ko onwere jahannama do million be mean and omuri kwene chokwa ya kaira <laughs> ani ani gudo omuri kwene ro kwa kaira jahannama so ole mini shehu shem do omuri oda duana non abesa and they are just eh manu you we chere ba they are just stealers bole asma ko hore ani ni bla che da ka eh anya ni ganigo anya pako anya owenga sasa we na ka eh, eh, anya na pa anya na ikere so de so we do po do dɔsna nyɔnɛ ni jɔn nɔnɔ ijɔ ijɔ la nyɔnɔ da sɔbɔ la ta hɔ sani ka ɛlɛ fɔlɔ fɔlɔ ɔmɛ duro pooro ijɔ bɛ ŋwe dɔ ma so wɔ tulu ma nɔnɔ ɔmɔ ma nɛni mi ɔnɔ sɔrɔ sɔsɔ so ikɔni ni ni ɛlɛ yɛ ɛlɛ ka anu ɛlɛ oye ko ise ya mekana but abdulkadir jelani bari, bari umizali oh ha ho ne na enyi abdulkadir jelani akala he was defining sunna ona numa ka san ile numa ka ohiru wan wan tete ona me ya oh ya to ye jawahiru mani wasi jawahiru mani ile odi odi ile odi hizo but wasu abdulkadir jelani duwe ri da na bi ya de onye or the hadith hadith on the doif that is the only problem with the book an aban bi hadith hadith hadith dɔw kuna babu babu kada babu kada awɔ mɛ mugan ɔnɔ izɔ ɔkari ɔnuma kasan so ɛɛ nyɔ sa ama azɛ ku dɔ ti ne ku ɛŋɔn amada nyɛ nana yi ka ɛnɛ mi dɔ ti da da ba asa sawan ɛni tse wɛn so awɔ nɔ mɛ ɛni rɛ ye abdulkadir jɛlani so rɔjulu sɔɔli ojú ɔnà rɔ kumokuma wɛ. then uh, ilai saba huwa san ilai sa na ilai ruki aka ọdọ na dinyi dezi hun ne oku ọdọ dinyi hun oku ada mana kwa ba na be a bese ni bi ilai anaike edamowe kasa sabi ne rojallahu anhu arda demi ruki ni ana wana sa sawa demi ruki ni ezenyi kaka akaba menyirukia enyirukia nan akenyi hu noku ha da akenyi hu yoso da akenyi zamzam da bahura enyi zamzam on on nyara ogwen anu non tumu sallallahu alaihi wasallam dok alma'u zamzam limma shuriba lahu awele enyi zamzam so zo huwa go na aben ona we olla even any time ya kale mamma chana enyi zamzam ono bi nyana ka ara te uh, uh, the white ene emete sanile en woto doyo kai enwunye ni ze nyiri mane enyi ama no wase de tayi e se no kote sana wara so lo ku wa shinyo no duwa wa holi zamzam men we wa shinyi no ku duwe du zamzam awo zamzam mon wot o ho sa ka me ana e mane ka wele problem anaro anma naro na kuma na e mewa e wo mane ka ya la ka ni so wa me sɛ ewunyi ɛhɛn ɛbɛ na dɔ ime ka sun awa mɛn ɛnyɛ bɛ wura dare yɛni wàhálà kele dare dare kɛ n'ɛdɔ no ho ama ani bi reesi lɛ kɔ miraku ɔlɔsɛlɛ yi da yi ka ɔma ayi kala mɔni kɛnɛ kan mɔni yi so da na kan. wa ka ụkọkọrọ na ọwụwa na akụziri ahụ ka wa karịa nụ aka gọọ nnụ ka bụ ya na-ewe esu ya ewu n'ujuzu chi ba nwụrụ na ka ere ama na men ekwu ha nasịrị ha nasịrị ya na ndụ ekwu ha na mẹdúró kàrọ fún ẹnìyàrá ẹkọ àtọwọ wàá mà níyàdúró kẹnẹdọ said woman malaika you have arrived adua na wama ni na moso na adua na yoku dole en ama wa mu ndụ we man kan do eluka adanyo no dule kada nyoso ku wetui do ko ya adon ijo wala heke hede eluka awu ko we do heke hedo ka ka onase onase tenta don we awu kwa we seme eluka eh, adua wa mu kolo adua sa tenta don me ama ijo wa ka yo ka hundred dɔ kɔ dupɛ da ni ka a <laughs> wa ya na ke yuba yɛ na ne ehi yuba da ma na a bɛ eyi na dɔ dɔ so ɔnɔ mi ka ɔrɔ na bidiyo awɛ ka ɔrɔ wɔ kaka na mi rukia wɔta enye na na awɔ na tɔyɔ ta ala ala نعم، na abaya yi kwasa da hun na wala da kusala picture do ba ku don sa usi ka sema no manu me ala si hadisi do ka wasi hadisi na tan ka wala chere odo ka ka sema ni e, na bi kwa na ina me ka seme so ya ne ka ya wiki asa na mu na bi jahili ya ko jahili na ka ya ya mi ko ya ni so ya ne ka mo ni ka ya ise e bi jahili kana jahiliya na kwen gobo be dare hitu ya mun oye a nkan sere sana oya ne gon nkan yin na wala su qur'an yodo ka wasu qur'an tete an kewa do chere ba malaika ya ne wa chere ya oye ko which mean odonon menya ngo odo je melu kebo ko mori but ha ku all oh, far away from civilization of islam yani kolokaye ak hadith on to mo do kan harewa ka kukura nọ ka anke wọrọ chere anke bi njin asị chere oye ko ọdọ nọ n'oni dị serious oh, ọ serious problem in fact baya na agwọrị ka achọ ndị psychiatric ama on wa anyị time do wa ma do do do ka anyị sọ asụma nke anyị sọ ya about islam sam ee eh, kewu akọ oni kewu ama o kewu o kpọli ukodo kewu da ka hadiso ntu mori ọ ọdọ ya kucha ụnọ na wa wero wa doko ntu mori ka wa yanka kacha ta ka wala chale di hai sana ko ya nyo ka hadiso na ọsọ he ize don tu mori wa man kan nka wo don tu mori ka ai on tu mori son lettered asabi non tu mori ka ai de ya chale nde ya pass and to and they respect so the way to now look I ake wala chere I don't know it's uh, only the admission oye ko obi dare here because too area no can too heavy oye ko ko la ka shati ta ake wala chere kan to murika oye ko because azon no le Quran because what evidence no use now what else Quran we do kaka kọ́ọ̀lá lọ́hùn omúrí ọ̀kàkà ẹ̀ẹ́ ha dọ̀kà akẹ́wọ̀ lọ́kyẹ̀rẹ́ ẹ̀wọ̀ṣẹ́ tẹ́tẹ́ bẹ́ẹ̀ nẹ́kàrẹ́ rẹ̀ so ewéèrè náà ẹ̀hẹ́n sọ́sì náà ọ̀kà ewéèrè náà dẹ́ ẹ̀hẹ́n píkṣọ̀ náà dọ́ bàbá ọ̀yẹ́ lọ́dọ́ dẹ́ òkùsàlà ọ̀dọ́ bẹ́ẹ̀ tì máa wù màlìkì dẹ́ àwọn sì ká yẹ ẹ̀wọ̀ bẹ́ẹ̀ lẹ́mọ̀ hankata so ọ̀nà owì náà maliki abá sàtọ̀ hankata dá sí kìtẹ́gbọ̀sọ́ nà tẹ́tẹ́

ɔna nu aka sɔn ka problem anu ɔ teki time da anyamu sɔba kasan nana kare ka tó ka kada kasi ati taa wɔlɔ tiɛlɛ dɛn waya nana ka kare waya nana ka isanan ɛnɛ yanu tiɛlɛ esu pɔ yanu tiɛlɛ ɛba yɛn dɛn iya yi numu tó mori sɔlɔ alayi salam iye yi numu anu ba bɛ dɔ record dan de gi ba yɛn amɛ ŋun bi mana na kan ɛhun naa ŋun do kaa ka ele so ajo doke anyi doctor anyi wona chele to kele so ajo da muni paracetamol da muni o ka ka woro chele ona mi ka problem an ebe e problem na hero be muni ndo muni ndo woro jode so sisters anyi question now <laughs> wa alaikum salam نعم نعم Naam. Naam. Naam okay ya kai uh, so ni ka especially abe na ehele tin e hele odo man ya non agwe etipa so en ne ki usen ni nyamu me na mascara non na nyamu me na in arabic wonyam she bira ume oyoko ansemi ka lo ka me nyi ma ile ho mori ana no ka ona yi ka least onyon kaka bismillah a bisu awa me kaka bismillah asan ka manu meda ne me nyi mari mori e na nyangu twelo no ka ha no inan ye nyi mari mori ana ka en kato ha no inan ene etesu abekene sama omori ona udole nyoye na bise ka ile na ba do wezu sharabiki ka shibira ka opeta ele dum kumuri oka mamo moliti na ka awolo ko tan waye zo ya asai ka o mo lo lo bi mere ni so inshallah ala ala aida karo ka na rabi ko mani shibira na ka umuri kaduni astajib lakum ne kama awone with any language ono wao sihi omori subhanahu wa ta'ala omori is going to answer your prayer ọsọ na ọrụ ọrụ a ya enyi ndo ka ya ada enyi ndo sị uyo nụ ya na ọhụ nụ ya nere ọnụ ya nụ ọdụwarị ọ na ya arụhọ ka ụkọ badu ya ọnụ dọm lójú ẹnu náà ehi àrùpọ̀ ihu ọ̀nà náà kẹwàá ẹ̀wọ̀n yẹn kẹ̀hẹ́ ọ̀họ̀ náà hiyo omori subhanahu wa ta'ala wọláyé ẹ̀rọ kọ̀ndíṣọ̀n náà wáyé náà dúró omori omori wẹ̀ ansa omori kàdé hemne ne kama o inna ladina yastakbiruna an ibadati awla na ke ya makama no heke mumuri o yo muri ona ibada da sayad huluna jahannama dahirin e wa ngore jahannama la ka wa neten so inshallah ya duyo mi na ka duyo to keke ama wayo ma beta na kai a wa mo na jineto he kaka bismillah wa do ka wili hiwa kaka bismillah so wa me bismillah ho ra in linwera wa wa na he wa he bismillah shitani binezi ko kasi tono kono wo ile homori ona da mana hisala dure kisi tono kwa kweti de hemi agobe emi anda asore ago asonya nwo oitama mori ijama na re mo oitama mori tadora be sababu onto mori sallallahu alaihi wasallam akilla yazalu lisanaka ratba min azikr atanya monoso de ko ho ne ala zikiri so inshallah ewa jere mi ko do wori yana anyume nyume kan inu ere ka torí ẹ̀rẹ́ yẹ sọ ẹ̀rẹ́ akọ̀tọ̀lọ́lá yìí ní ìdórí ẹ̀ nà wà lọ múlẹ̀ náà wọ́n ti ọ́nà kàdá ọ̀sẹ̀ bárọ̀ kàtọ́ ẹ̀ ọ̀nà òtínyẹ̀ ọ̀dà yẹn múlẹ̀ òtínyẹ̀ jẹ́ ọ̀nà báyọ̀ ọ̀dà númẹ̀ ọ̀dọ̀ báyà ẹ̀ yẹn mú sọ̀nà wọ̀tá ẹ̀ àhẹ́ ọ̀kẹ́ ẹ̀ yẹ nyùkàtà yẹ yàrá mẹ́ ọ̀nà kàtà yìí ọ̀nà wọ̀ yẹ yàrá mọ́ ẹ̀ yà ihe múlẹ̀ ọ̀nà sọ̀nà wọ̀tá ẹ̀lá kìsánà àbísúnnù tó múlẹ̀ sọ̀rọ̀ ọ̀lẹ́sálẹ̀m múlẹ̀ mú káyà yẹ́ díẹ̀ bá nyàmú sàásà isana ibidi anu ya anyi tunu wa umuri omeke ya ya wetu ake edamu awe ndiye banyangu hemwa ehuna ya hemwa subhanahu wa ta'ala kumuri onawa ado ihwe ka wado ihwe tili resu islami a ha ikwete do ha ikwete inni e, ragona iko kalon to muri sallallahu alaihi wasallam daika enne yare nyangu mete ni sunna no muri o waya do ha ikwete lele subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk